mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbà mo kí ẹni tó bá wò mí àti ẹni tó bá padà wò mí mo kí wa bá ṣe ń kíra ní kí ọlá ìkí ìgẹ ìkí ẹ̀yẹ ìkí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ oòjíire mo ṣe àbọrọ àbọ yìí àbọ ṣíṣe fún wa ah, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn mi o fún ìwúre yín àyàn your best wishes ní ọjọ́ ìbí mi mi ní wá gbogbo yín tì lójijì láṣẹ Èdùmàrè àárín eh, kan rere bára wa ṣe pẹ́ títí títí lágbára ọlọ́run hmm, ire ire tó máa máa tọ̀ gbogbo yín lẹ́yìn àwọn ọ̀run àwọn náà they will celebrate you lágbára ìdùmarè so láì fi ìdí ọ̀pọ̀lọ ọ̀pọ̀lọ péjọ ẹ jẹ́ ká sáré sọ ọ̀rọ̀ pápápá àti ibijọ́ mẹ́ta mo ti fẹ́ sọ̀rọ̀ bọ̀ mo wò pé ọjọ́ bí mi let me put all those things aside ah, àbọ̀rọ̀ àbọ̀yẹ ìyá mi ọmọ tòdáyé àpẹ́tẹ̀bí Ọ̀rúnmìlà welcome so ọ̀rọ̀ Saheed Shittu àti Tani Olohun la fẹ́ sọ láàárọ̀ yìí Muslim Yorùbá mo rí pé ó dà pé hypocrite ni wá mo sọ́ọ̀rì gan o Yorùbá Muslim ṣe rí ó dijọ́ tí ìjọ tẹ bá ti identify problem yín ìjọ yẹn ni a máa rí solution sí nǹkan tó ń ṣe wá ẹ mo rí táwọn àwọn àfáà ń ṣe fídíò káàkiri pé Saheed Shittu òun ló jẹ́ kí ẹ Tani Olohun òun ló jẹ́ kó yájú sí bàbá Àjàní Bello nǹkan tí mo wá fẹ́ sọ fún gbogbo yín ni pé pé torí pé Saheed bú bàbá ní last year ipe torí pé Saheed bú bàbá ní last year èébú tí Saheed bú bàbá ní last year yẹn òun ni ta ni Ọlọ́run wá rí tóun náà fi wá bú bàbá Àjàní Bello ṣó yẹ yín nísìnyí but ṣe ìgbà tí ta ni Ọlọ́run bàbá ní last year tí Saheed lọ sí umra ìyẹn Saheed Shittu wọ́n ní Saheed ló ń da Islam rú nílẹ̀ Yorùbá ń sìn but kọ́ tí mo fẹ́ béèrè lọ́wọ́ gbẹ̀yìn Muslim ni pé ṣé mọ̀ pé mo ti ṣe bí ọtí Saheed tó rúdù sí bàbá Aláàfin ṣé mọ̀ pé mo jáde tí mo sọ fún Saheed pé kó fi àwọn oníṣẹ̀ṣe ńlẹ̀ kan lọ sọ́run àpáàdì wọn kí ló kàn ẹ́ so kí ni mo try láti sọ ni pé dẹ́ ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n Saheed ẹ jẹ́ kí n sọ kinní kan mo máa ń wo ṣúwò Saheed dáadáa torí ìgbà tí sáyé ti rude sálàfin tó bú bàbá abúlé làǹjọ́ sí ni mi ò wo ṣó ẹ̀ mọ́ saheed ẹ lọ wo ṣó saheed saheed o ó hard kí saheed tó máa bú oníṣẹ̀ṣe tí ò bá jẹ́ pé ẹnìkan ta sí tó gbọ́n kan tó ń rò àwọn muslim ẹgbẹ́ ẹ̀ ló máa ń face muslim ẹgbẹ́ ẹ̀ ló máa ń face muslim ẹgbẹ́ ẹ̀ àwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ tó jẹ́ pé wọ́n ń lo ìṣẹ̀ṣe mọ́ Islam àwọn ni Saheed ló máa ń bú pé wọ́n ń ṣe jálàbí pé wọn ò dúró lórí nǹkan tí wọ́n gbà nǹkan tí Saheed máa ń ṣe most time nìyẹn so kí ni mo ń gbìyànjú láti sọ ni pé ìgbà tí wọ́n a máa ń sọ ní kọ̀ọ̀kan jẹ́ prophetic ministry nǹkan tí Saheed ṣe ní last year òun náà ń pè ní prophetic ministry nǹkan tó ṣe ní last ṣe rí àwọn àti ìyàwó kí n bá kà ní báyìí wà Èlíjà pàṣẹ ó ní òjò òní rọ̀ fọ́dún òjò rọ̀ ẹ máa fìyẹ tọrọ káàkiri ah èlí kíníkan kíníkan ṣe kíníkan ní last year Saheed tẹ́ǹbù yẹn ó sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn dẹ̀ ṣẹlẹ̀ after one year ọ̀rọ̀ tí Saheed sọ ní last year sí bàbá Àjàní Bello tí ọ̀rọ̀ tí Saidi sọ ní umra ó lè jẹ bí ò tiẹ̀ sí ní umra ibi tó ti sọ ṣáà pé ìkanra ni Saidi fi sọ wípé bàbá gbogbo nǹkan tó sọ fún bàbá tó sọ sí bàbá pátápátá gbogbo ẹ̀ wá ṣe after one year gbogbo nǹkan tí Saidi sọ Saidi ní kí bàbá lọ ṣàtúnṣe ó ní tí bàbá ò bá ṣàtúnṣe bẹ́ẹ̀ ni ìyá mi ó ní tí bàbá ò bá ṣe lórí àwọn oníjàlábí gangan ni graded ones no side part of in the guided ones. ẹ ẹ my dear sister i will finish ọ̀rọ̀ tí mo fẹ́ sọ Saheed ní tí ó ní kí bàbá lọ ṣe àtúnṣe ó ní kí bàbá lọ ṣàtúnṣe kí bàbá má ṣe hypocrisy ó sọ ọ̀rọ̀ yẹn ó dìpù gan ó ní tí bàbá ò bá ti ṣàtúnṣe yẹn ó ní tí bàbá ò bá ti ṣe àtúnṣe yẹn tí bàbá ò bá ti ṣe àtúnṣe yẹn ó ní ó ní bàbá ó ní àwọn kan tó máa ṣẹlẹ̀ sí bàbá ó ní bàbá máa ṣẹ̀ sí Saheed ló sọ èmi kọ́ mo sọ o ó ní ó ní ọjọ́ alẹ́ bàbá ó ṣèpè fún bàbá gan o fọjọ́ alẹ́ bàbá o nísìn nǹkan tí Saheed ṣe ó wá ń ṣe ẹ wá ní Saheed ló inspire Tani Olohun Saheed kọ́ ló inspire Tani Olohun bàbá fúnra wọn ní kọ́ lọ wọ́ọ̀ṣì ìwà wọn kọ́ lọ ṣàtúnṣe ibi tó bá ti ṣubú àgbàlagbà tó bá yẹ kó to ilé tó ń da lérú bàbá value religion ju ẹ̀yà ẹ̀ lọ a tún fẹ́ replay ọ̀rọ̀ bàbá mọ́ bàbá value ẹ̀sìn ju ìran ẹ̀ bàbá ò kí àǹkan tó bá ń ṣẹlẹ̀ sáwọn èèyàn títí ẹ̀ but ẹ̀sìn yẹn ló important sí. so kí ni mo try láti sọ ni ìgbà táwa ìkéré tá a bá ti gbọ́ pé à Àjàní Bello àjà gbogbo aláfẹ́ máa gbọ́rọ̀ bàbá àti kékeré ẹ mọ ọdún tí bàbá ti ń ṣe wáàsí bọ̀ gbogbo wáàsí yẹn ń sìn kò nítumọ̀ sẹ́mi mọ́ torí pé mo rí pé gbogbo wáàsí wọ̀nyẹn àwọn wáàsí tó sọ wá dọmọ àlè ni bẹ́ẹ̀ ni tó jẹ́ ká kórìíra ilẹ̀ títí wa ká máa fi ìbà fún ìlú onílùú so láti wá sọ pé à ẹ Saidi òun ló fa gbogbo ẹ Saidi ló dá muslim rú ṣé gbogbo ibi tí wọ́n ti ń jà tí wọ́n ti ń jà all over no Saidi ló ń dalẹ̀ Yorùbá rú Saidi ló ń da Afghanistan rú Saidi ló da Syria rú Saidi ló da Iraq rú Saidi ló da gbogbo bẹ̀rù káàkiri. àwọn Yorùbá máa ń sọ pé wọ́n ní agbókè ẹrù ẹ wọ́ ọ̀rọ̀ láì wò ta ló islam ta ló ta ló radicalize Saidi ṣé Saidi jí lọ́jọ́ kan tó di radical kì í ṣe àwọn àgbàlagbà kan ló radicalize Saheed no ẹ náà ẹ ní ah, Saheed kìnnìkan kìnnìkan ṣebí lẹ́yìn tí ní ìgbà tí kìnnìkan bá ti ráwọn àgbàlagbà nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ ṣèbá ráwọn àgbàlagbà fáà tí wọ́n wá sórí social media tó jẹ́ pé ọ̀rọ̀ tó ń sọ wọ́n ní ohun rere yọbì lápò tó jẹ́ pé ọ̀rọ̀ ogun ni wọ́n ń sọ àjàtọ̀ sí bàbá Àjàní Bello bá nǹkan tí ń gbọ́n ẹ yẹ́lò báyìí tí fídíò ẹ̀ náà go viral ṣé kì í ṣàgbàlagbà nìyẹn ṣé kì í ṣe ilé ayé ni ni mi Saheed ti bá máa yẹn ṣé kì í ṣe ilé ayé ni Saheed ti bá bàbá náà ṣé kì í ṣe ilé ayé ló ti bá no ẹni Saheed ló ń dalẹ̀ Yorùbá rú Saheed kọ́ ló ń dalẹ̀ Yorùbá rú yes mo tútù sọ Saheed Shittu kọ́ ló ń dalẹ̀ Yorùbá rú àwọn àgbàlagbà Muslim àwọn bàbá àgbàlagbà tí wọ́n wà lẹ́yìn àwọn ọmọ yẹn tó wà lẹ́yìn àwọn ọmọ kéékèèké tí wọ́n radicalize àwọn ìyá wọn ló ń da ilẹ̀ wa rú kì í ṣe Saheed Shittu kì í ṣe Saheed Shittu Saheed kan ló ń da ilẹ̀ wa rú mo tún fi gbogbo ẹnu mi sọ Saheed Shittu kan ló ń da ilẹ̀ wa rú àwọn àgbàlagbà tí wọ́n wà lẹ́yìn Saheed àwọn ni wọ́n indoctrinate Saheed láti wà radicalize. tẹ bá dẹ̀ wo Saheed dáadáa gbogbo nǹkan tí Saheed sọ kì í ṣe inú Kùránì ló ti ń kóòtù ẹ̀ ṣé Saheed kóòtù outside Quran alukurani tẹ gbé dání tẹ ń dorí ẹ̀ kodò fóònù ní lọ́wọ́ mi sìn fóònù òun ní orí ẹ̀ ní ẹ̀dórí ẹ̀ kodò báyìí Saidi interpret ó interpret Quran fún wa dáadáa ni pé this is how Islam should be but this is bí àwọn bàbá tiwa ṣe ń ṣe ẹ má máa fẹ́ ṣe rí yes àwọn bàbá yìí ẹ ẹ indoctrinate wa against ẹ fún wa ní two picture Islam Saidi ló fún wa ní two picture Islam Saidi Shittu òun ló fún wa ní true picture Islam Islam gidi ni wọ́n ń ṣe ní north Islam fake là ń ṣe nílẹ̀ Yorùbá which is okay because àwọn bàbá tiwa ìgbà tí wọ́n gbà wọ́n forí pípé eh, organize Islam wọn fúnra wọn wọ́n fẹ́ ṣe but they do it with peace which is good òun ni mò ń sọ pé ìgbà tá a kéré Muslim Christian gbogbo wa jọ ń ṣe papọ̀ ni àtàwọn oníṣẹ̀ṣe gbogbo wa jọ ń ṣe papọ̀ ni christian tó bá ń ṣọdún ìmọ̀le christian àárọ̀ á dáṣọ tó bá ń ṣe kẹ onígbàgbọ́ àwọn mùsùlùmí náà abọ́ onígbàgbọ́ ṣe tó bá ń ṣọdún ògún gbogbo ọmọdé ló máa àti mùsùlùmí àti christian gbogbo ala máa kun èédú sójú tí gbogbo àwọn máa jó káàkiri ìlú tá a máa já màrì ò dání tí gbogbo wa máa ṣe ká gbogbo ala máa àti mùsùlùmí o àti kírísítẹ́nì o àti gbogbo everybody tó bá ń ṣe ọdún Ògún nílùú àwọn Christian wọn á lọlé Muslim wọn á lọlé àwọn ológun á wà ń bẹ̀ gbogbo wájọ máa kun òèédú sójú gbogbo àwa tájọ jẹ́ ọmọdé nígbà náà gbogbo wa máa kun èédú sójú tó wá ti ń ṣọdún Ògún a máa kun búlúù kíní bú awúrò kan náà bá ta kun sójú àgbẹ̀ màrí ò dání a máa jó káàkiri ìlú nígbà yẹn tó bá ń ṣọdún ṣàngó tọrọ ọdún méjì yẹn máa ń dún yàtọ̀ ògún àti ṣàngó bẹ́ẹ̀ náà ni gbogbo àtúnjọ máa bá oníṣàngó ṣe a máa gbogbo wa pátápátá bẹ́ẹ̀ ni kírísítẹ́nì á lọ mùsùlùmí á lọ oní ìgbà yẹn làwọn yorùbá máa ń kọrin pé àwa ó ṣòro ilé wa o àwa ó ṣòro ilé wa o ẹ̀sìn kan ò pé káwa ẹ̀sìn kan ò pé káwa má ṣòro àwa ò ṣòro yìí lé wa bọ́n ṣe máa ń kọrin yẹn ń gbà yẹn nìyẹn tí olúkálukú máa ṣe no hatred nothing ṣùgbọ́n sìn ìgbà táwọn bàbá kan bẹ̀rẹ̀ gospel of hate wọ́n gbé wọ́n gbọ́ gospel of hate wọ́n bẹ̀rẹ̀ discrimination even láàrin àwọn mùsùlùmí gan àwọn mi ò lè gbóúnjẹ ara wọn jẹ mọ́ bẹ́ẹ̀ náà ni láàrin christian Christian mountain of fire kò lè jẹ oúnjẹ ẹni tó bá ń lọ redeem ọmọ ìyá méjì ò lè jẹ oúnjẹ ara wọn mọ́ nígbà tẹ bẹ̀rẹ̀ sí nílò ọpọlọ wa so tẹ bá ń blame Saheed àwọn bàbá tó tó radicalize Saheed ńkọ́ àbí Saheed kàn déédéé di ọjọ́ kan tó di radical ṣebí nǹkan tó bá pàṣì sí ọmọ lọmọ máa ń ṣe ṣebí nǹkan tó pàṣì sí gbogbo wa là ń ṣe two hundred years ago sọ́ọ́rí baba ńlá wa kọ̀ọ̀kan tó ṣèpè fún ogun, tó ṣèpè fún Ṣàngó tó ṣèpè fún Ọya ṣèbáwọn baba ńlá wa bí ànábì mọ́mọ́ bó ṣe pọ́n àwọn òbí tiẹ̀ lé tó pọ́n ìran tiẹ̀ lé tó sọ pé ìran òun ló dáa jù ní gbogbo àgbáyé ṣèbáwọn ní gbogbo yín ṣe ń bá Muhammed celebrate àwọn òbí tiẹ̀ lẹ́ni ṣèbí torí pé ànábì mọ́mọ́ pọ́n táwọn fáwọn tí gbogbo gbà sí yẹn náà tó bá jẹ́ pé àwọn ìgbà tánàbì mọ́mọ́ lọ tí wọn ò bá kún ànábì mọ́mọ́ lé ìjẹ́ yìí máa ní regard fànábì mọ́mọ́ lé ni. ṣèbí ó immortalize àwọn ancestor tí ẹ ní nǹkan tánàbì mọ́mọ́ ṣe fún àwọn ancestor tí ẹ òun náà làwọn bàbá tiwa náà ṣe fáwọn ancestor tiwọn lẹ́ẹ̀ni ẹ níta níta bá tún rántí àwọn bàbá tiwa a máa jóná. No ṣùgbọ́n tá a bá ń rántí àwọn bàbá oníbàbá a máa lọ sálùjọ́ náà òmò yẹn pé kálùjọ́ náà dira ẹ̀ mú iná ọjọ́ náà mọ̀ yẹn gangan ni kán jẹ́ ká máa lọ ìjọ tí gbogbo wa bá ti decide pé a fẹ́ lọ sí iná ọjọ́ náà mọ̀ ìjọ yẹn nílùú wa máa dìde ó tọ́ lẹ́gbọ́ o tí gbogbo wa bá ti pinnu pé no let's go to that jọ náà mọ̀ a lọ àlùjọ́ náà mọ̀ that's the end bọ̀ ẹ jẹ́ kí wá sọ kinní kan tí ẹ̀sìn tó bá ti di business ẹ má bá mi show love and like ẹjọ tí religion ẹ̀sìn tó bá ti di òwò tó ti dóko òwò kò yá ó ti di àìsàn tí ò gbóògùn tí ẹ̀sìn ẹ̀sìn tó bá ti sọ ẹ̀sìn di oko òwò tó ti di religion di business ẹ̀sìn tó ti di oko òwò ó máa kò ní yàtọ̀ sí àìsàn tí ò gbóògùn reason mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé àwọn àfáà àwọn ṣèyíkì àwọn mukadam tó jẹ́ pé imra yẹn ni wọ́n ti ń mèkè owó tourism ibẹ̀ làwọn ti ń rówó tiwọn ẹ̀tọ́ àdúrà àwọn wa kó lọ wọ́n máa rí wọ́n máa gbowó lára wọn tó jẹ́ pé is a is a source of tí wọ́n bá róòótọ́ wọn ò ní sọ fáwọn sheep báwo náà ṣe máa sọ. So, ìdí táwa ṣẹ́rù káwọn Yorùbá láìka ànábì mọ́mọ́ wọn ò fẹ́ràn Muhammed ìrọ́nà ń pa Muslim Yorùbá ò fẹ́ràn ànábì mọ́mọ́ ìrọ́nà ń pa wọn ò láìka ànábì mọ́mọ́ ìdí nìyẹn tó ṣe máa ń tọ̀ ní Quran upside down wọn ò tẹ̀lé ọ̀rọ̀ Quran ànábì mọ́mọ́ náà but business tí wọ́n fi ẹ̀sìn ṣe òun ni wọ́n torí ń polówó ẹ̀sìn òun ló fà á tí wọ́n fi ń bú gbogbo táwọn pé à eléyìí onírọ̀rùn wọ̀ eléyìí onírọ̀rùn wọ̀ eléyìí just because of business bóyá làkúndí làkúndí èmi ò mọ̀ sọ o nǹkan tí má dẹ̀ ti pè ní kẹ́ pé ànábì mọ́mọ́ fúnra rẹ̀ ló ní pé ṣe tiẹ̀ kí n ṣe tèmi so ó ti ní kẹ́ má di ìkan òdì kan lọ́wọ́ kó lúkálukú máa ṣe tiẹ̀ àbí. <laughs> <laughs> I have long time prepare of that number bẹ́ẹ̀ ni so nítorí business táwọn àfa yẹn tí wọ́n ń fi Islam ṣe àwọn tó ń kọ́ àwọn èèyàn lọ ìmúra ẹ̀ mọ́ adúrò owó tó ń rí lórí ẹ̀ ni so tó bá róòótọ́ wọn ò lè sòótọ́ ọ̀nà àtijẹ́ nìyẹn ọ̀nà àtijẹ́ àti mu tó fẹ́ dí mọ́ wọn but wọn ò lo ọpọlọ wọn pé àwọn baba ńlá wa nǹkan tó ń fi sílẹ̀ fún wa tó bá jẹ́ yẹn la tẹ̀lé lé ní àwa ló yẹ ká máa control gbogbo ayé wọ́n gbé átífàtì Ògún kan átífàtì Ògún lákàyé tí wọ́n gbé kúrò nílẹ̀ wa one million dollar làwọn òyìnbó fi one million dollar náà táàgì ẹ̀ táwọn baba ńlá wa ṣe nígbà tí wọ́n wọ́n wo àwọn materials náà fi ṣe átífàtì Ògún lákàyé Ògún lákàyé Ọ̀ṣìnmọlẹ̀ tí wọ́n gbé kúrò lọ́dọ̀ wa àwọn nǹkan tó fi ṣe bronze àwọn nǹkan tó fi ṣe kinní yẹn Ere ye, ogu ye, ńgbà oyibo òyìnbó value ẹ̀ tí wọ́n one million dollar ni wọ́n fẹ ta ni wọ́n tàgì ẹ̀ one million dollar <laughs> ẹ tabata to bá je pe ìyẹn nìkan la ti ẹ̀ face ta se to je pe iru business yẹn la mo. Ije ta ṣé gbogbo àwọn onídìí mílíọ̀nìyà ko je pe sculpture yẹn ṣé àwọn kan Ọbàtálá gangan ni sculpture Ọbàtálá àti àti Ògún ló kọ́ wa bọ́ yẹn ń ṣe sculpture ṣé àwọn kan Ọbàtálá Ọbàtálá ni òun ló máa ń mọ alámọ̀ òun náà ṣe máa ń pè é ní alámọ̀ ire tó máa mọ amọ̀ báyìí tó máa jọ ẹnìyẹn Ògún ló kọ́ wa bọ́n ṣe ń gbẹ́ igi léèrè bọ́n ṣe ń ṣe ère tó bá jẹ́ ọ̀nà yẹn tó ń fi wá sí yẹn yàtọ̀ sí iṣẹ́ o kó jẹ́ sculpture yẹn òun la face ẹ jọ̀ọ́ eléyìí àwọn àfáà tí wọ́n sọ tó bá ṣe sculpture mẹ́ta tó tà ní bóyá three three hundred million ayé ẹ̀ ò ti dá kíní ògùn kan ṣoṣo mo bá mo bá ta ni mo bá sọ mo bá ọ̀rẹ́ mi kan mo bá sọ̀rọ̀ mo ní artifact ògùn yìí ẹyọ kan ṣoṣo yìí ẹ jọ ó dà kó rí club house mo ti sọ mo ní tó bá jẹ́ ẹyọ kan yẹn ni wọ́n tà tó jẹ́ pé òun la tà ń sìn nílẹ̀ Yorùbá tó bá pín wá one million fẹ́nìkọ̀ọ̀kan á ṣẹ́kù tó bá pín five five million naira fẹ́ni kọ̀ọ̀kan nínú wa ìyẹn ní kí ní oògùn tó wà táwọn òyìnbó gbé tó fẹ́ tà ní one million dollar táwọn òyìnbó mi dẹ̀ máa rà tó rọ́mọ yìí ẹ̀ tọ́mọ yìí ẹ̀ ẹ̀ wá ní àwọn bàbá yóò fi lẹ́gẹ́sì lẹ̀ sí lẹ́gẹ́sì táwọn bàbá ti yín fi sílẹ̀ fún yín èyí ló yẹ kẹ́ máa rúlù gbogbo ayé èyí ló yẹ kẹ́ máa kọ̀ǹtró gbogbo owó ayé yìí aspect kan péré nìyẹn o amọ̀ sculpture Ògún ẹ kì í tún ṣògùn ló ṣe sculpture yẹn o ṣe àwọn òpin tẹ́yìn tógun ti lọ tán o ni wọ́n ṣe o láti fi represent Ògún o lẹ́yìn tógun ti lọ tán ni o òun ni wọ́n ṣe o láti fi máa fi ṣèrántí pé bóògùn ṣe rí leléyìí one million dollar one million dollar ẹ eh? so àwọn amọ̀ kíní tó òrìṣà láti wọ́n wá wo àwọn materials àwọn nǹkan tó wà ń bẹ̀ adé ìṣẹ̀ǹbáyé míì tó òyìnbó gbé lọ wọn ò tiẹ̀ lè dé yẹn kò ṣe ń dé fún wọn wọn kàn fi dẹkọréètì ni bọ̀ ń gbà tán máa válù ẹ̀ tán máa wo válù nǹkan tó wà ń bẹ̀ ipe adé ìṣẹ̀ǹbáyé yìí o wọ́n máa wé ètì ẹ̀ báyìí mí wọ́n lè lówó three fifty million dollar bẹ́ẹ̀ ni ẹ wo ogún rere tán filẹ̀ fún yín tó wá jẹ́ pé ogún ológun ogún ológun òun lẹ wá sọdọ̀gún tiyín ogun tiyín ẹ ní kìí ṣe ogun yín mọ́ ẹ ológun lógún tiyín a tó yé gbogbo wa ọ̀nà go gbogbo wa ó máa tó yé wa láìpẹ́ mi ní sọ jù báyìí lọ ó dìgbà kan náà iyán di àtúngún fún wa ọbẹ̀ di àtúnṣe mo tún fún gbogbo ẹnu mi sọ mo tún tún sọ mo tún tún sọ pé Saheed Shittu kọ́ ló ń dalẹ̀ Yorùbá rú agbúkẹ́ ọrùn ẹ̀ wá àtòkè ni àwọn wo ló radicalize Saheed Saheed kọ́ ló dalẹ̀ Yorùbá rú o Saheed kọ́ ló ń da ilẹ̀ Yorùbá rú mi ìsọjù bẹ́ẹ̀ lọ.